sódùgbà tó kún bá ṣẹlẹ̀ gbogbo nǹkan yín ó bàjẹ́ fa ẹ̀yin ìjọba yìí wọ́n bà nǹkan yín jẹ́ fa wọ́n pa àwọn ọmọ yín wọ́n pa yín dànù fa. ọ̀dà ẹ wo protest tí Sunday Igboho ṣe tí wọ́n ń káàkiri ní òní ìhun tó fi ń sọ pé ọ̀rọ̀ Yorùbá ní sẹ́wọ̀n ẹ wo bó ṣe wà peaceful tó wọ́n dẹ̀ tó yí mọ́ ẹni lọ́wọ́. ẹ wo iye tí kò wà kí ni ń gbé kíkó máa wọ́n ìjà ṣe refinery titi kí káwa náà ní tiwa ẹ mọ̀ lọ fọkún mi kankan mọ́ ẹ sáfẹ́ ká sì rí ó tú gbogbo nǹkan tẹ̀ ń jẹ yìí ẹ jẹun bí àbùsí tí ń dùn àwọn èèyàn wa rèé ah. lọ́hùn nàìjíríà ò dàbí ìlú mi o kọ́lọ́mọ ọmọ mẹ́sọ o kó máa di pé ẹlòmíì prison ló ti bára rẹ̀ tòun ó rí bí ẹni tí ń dà lóru ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ah, ẹ̀bẹ́ ti wà ní prison ṣèbí ìtún da díẹ̀ ẹlòmíì ọ̀run yóò ti bára rẹ o ẹlòmíì yóò dà láàbò ara. kò sí tí ó lè ṣẹlẹ̀ o torí gbà tí àwọn fóun wá sí aṣíwáàsí fún yín ẹ gbọ́ àwọn pásítọ̀ wọ́n ṣe tiwọn fún yín ẹ gbọ́ owó kálukú náà sọ tiwọn fún yín ẹ gbọ́ ẹ má jẹ́ kó de ó sọ̀rọ̀ ẹ̀yin ìjọba Nàìjíríà kọ́mọ̀jẹ̀ pé Eh, eh, ogun gbàdàn á ṣẹlẹ̀ àwọn èèyàn wọn gbàdàn á dà nínú ẹgbẹ́tọ̀ ẹjọ́ ya kú kó kú ẹjọ́ bá kú kó kú ìyá tí o eh, ti tó so ẹ try láti ṣe tó da ẹ̀yin ìjọba London káàkiri gbogbo Amẹ́ríkà lẹ́ ń lọ ẹ̀rín tí wọ́n ń ṣe ń bẹ̀ ní London ti ni gbogbo yín lẹ jòfin lọ ẹ̀yin náà lẹ ṣòfin òfin ò sì ní mú yín òfin tẹ̀ ń ṣe ní nàìjíríà yìí kò mọ́ yín gangan kò mọ́ àwọn ọmọ yín tálíkà ní mú òfin yín kò mọ́ yín ibi ibi tẹ̀ ti bàálù ìjẹ́ nìyẹn tó bá kó òfin yín bá mú yín ni gbogbo anybody tó fẹ́ sábúrú náà wọ́n sì trite wọ́n sì trite nígbà tó nìkan kọ́ àìmọye bílíọ̀nù tírílíọ̀nù sì jẹ́ nísìn tó ti fẹ́ lọ gbé lé tẹ̀ jẹ́ kí wọ́n rí gbé tẹ́ni náà kò ní lọ táwọn lọ́yà tún jáde tọ́láwọn ó máa ẹ̀ so èmi ò bá kẹ́ni kankan o mo kàn sọ tèmi ni o torí ẹlòmíì ẹlòmíì ń bẹ ó ní nǹkan tó fẹ́ ṣe inú láì da abẹ́ protest yìí ni ó gbé sí sẹ́wọ̀n kí ẹgbẹ́ tó ń bẹ nàìjíríà yìí pọ̀ tó báwọn nǹkan ṣe wọlé nísìn kò dùn báwọn nǹkan àwọn tí ò wọlé yẹn kán mọ́ lọ sọ́sábẹ́ nǹkan yẹn láti máa ṣe nǹkan tí à ń sọ yìí ẹ̀yin kan wà ẹ̀ sẹ́gbẹ́ ọmọ ìlú lásán nìyí ara nìyí náà lẹ́fẹ́ jáde gbogbo wa bá ti mọ̀ kárájọ́ ni gbogbo wa náà ni ẹ wo ohun tẹ́pó dà nísìn àwa la sì lépo ẹ wo ohun tẹ́pó dà nísìn ẹ wo ohun tẹ́pó dà nísìn arájọ́ ni wa náà ni wàhálà arájọ́ ni wa ni ẹ gbogbo mọ̀ kára ní èso lówó arájọ́ ni ṣùgbọ́n àwọn èèyàn míì èrò tá a jọ ní ìlàfẹ́ jáde èrò tí ń bẹ́lẹ́ mi tiwọn ọ̀tọ̀ ni tán bá jáde tán tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lu agolo tán bẹ̀rẹ̀ sí ní Nisi nínú wọn ẹlòmíì lè mú bọn dání ẹlòmíì lè mú àwọn nǹkan wépọ̀ míì dání tó wọn fi ṣá àwọn tí wọ́n ti mìíní tẹ́tẹ́lẹ̀ nígbà tó bá ṣá àwọn ẹni tán àwọn ẹni náà ṣá àwọn náà padà wọn ò ní mọ̀ pé kèé ṣe ọ̀rọ̀ protest náà ń jà sí. sùn ti nàìjíríà yìí kò jọ tìlú mi o nù àgbáyé o ní kẹ́ńyà sọ̀rọ̀ kí àwọn náà padà di pé wọ́n padà wọ́n ó yípa à ń di tẹ́lẹ̀ mi nípa à ń di tẹ́lẹ̀ mi ń bẹ̀ náà nísìnyí àwọn mìíní ẹ̀ ni láti pé àwọn fẹ́ change gọ́ọ̀mẹ̀ntì pé ah ìnira yìí ti pọ̀ jù wọ́n dẹ̀ ti ń rí change báyìí nísìn ṣùgbọ́n ti nàìjíríà yóò rí bẹ́ẹ̀ yóò bàjẹ́ púpọ̀ tó bá gbàdá yá àwọn kan ó ti kú àwọn kan wà sá àwọn tẹ́jọ́ jáde ńlé ẹ kàn rí pé ẹ̀ ní rí wọn mọ́lẹ́yìn yín wọ́n ti sá ẹ̀yin kan lẹ́wà padà wà láàrin gbogbo ogun ẹ̀yin kan lẹ́wà padà wà láàrin gbogbo ogun yẹn mo bẹ̀ torí ọlọ́run kí ó jókòó ńlé kíkálukú ojókòó lé Tinubu ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ náà ni kíní yìí bẹ́yìn náà ẹ̀yin àwọn òde ẹ̀tún mọ̀ gangan àwọn èyí ṣe alákọ̀wé ní gbogbo yẹn láìtì nìyí níwọ̀n bá táwa náà mọ̀ la fi mọ̀ pé kíní yìí ti bàjẹ́ kọjá kí ẹni yìí débẹ̀ nísìn kó sáré máa sáré ṣe nísinsìnyí náà kò lè sáré máa ṣe kò lè sáré máa ṣe yóò máa yọ ọ̀sẹ̀ lẹ́kùú díẹ̀díẹ̀ náà ni kò lè sáré máa ṣe ẹ má jẹ́ káwọn ẹ̀ẹ́ àwọn àwọn ọ̀tá ara wọn ká máa tì yín síra yín o torí àwọn àwọn àwọn láàrin ara wọn lọ́tà bó tẹ̀ fẹ́ bó tẹ̀ pé wọ́n yé jáde nù tán bá padà ara wọn bí kan sí wọn ò tún gbara wọn lọ́wọ́ ni bẹ́sẹ̀ wọn rí wọn tán máa ń jà ń jọ dìbò pé àwọn kìnìún kan lọ́wọ́ ilé àwọn kìnìún kan lọ́wọ́ tán máa ń gbéra wọn lọ́gọ́tún wọn ò já o wọ́n láwọn ò já o èmi ti mo fọkọ̀ bàwọn tó ń láṣìírí tá a pàdé ní Àbújá ní kílókọ̀ hòtẹ́ẹ̀lì náà transcorp àwọn ọ̀tá méjì ni wọ́n nú ẹgbẹ́ wọ́n dẹ̀ pàdé ara wọn níbi hòtẹ́ẹ̀lì yẹn wọ́n sì ń rẹ́rìn wọ́n jọ ń ṣàwàdà wọn ò jà mọ́ wọn ò jà o ẹ̀yin èèyàn wọn ò jà o ẹ má jẹ́ ká máa wò ó ké àwọn bẹ́ẹ̀ tì í ṣe ayín pé àbíbíyá torí kẹ́ lómi ó fẹ́ bá àṣeyọrí ẹgbẹ́ kan jẹ́ ni kì í ṣe pé kì í ṣe pé lù ní ń jà fún ẹlòmíì fẹ́ ba àṣeyọrí ẹgbẹ́ kan jẹ́ ìfẹ́ dákọ̀ ẹgbẹ́ kankan kò jà fún lù kò fẹ́ kí ẹgbẹ́ yẹn kò fẹ́ kẹ́gbẹ́ yẹn ó ní ìlọsíwájú mọ́ nítorí pé wọ́n kẹ́ ìbò ti ń bọ̀ tí ìbò yẹn bá dé wọ́n lè fi àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn kanta ẹgbẹ́ yẹn wàláì tàláì ẹnìyẹn kò ní kí n jáde o tọ́lọ́run ni mò ń ṣe pé àyìn ìfẹ́ ká tó lùzì àwọn ọmọ nàìjíríà ìfẹ́ ká lùzì àwọn ọmọ ìyá wa torí pé àtúnmẹ́ni tó tún kú mi eléyìí nísìn tẹ bá jáde in big time ìpè ẹ̀fẹ́ ṣe protest àwọn kan ó sa wà àárín yín wá tí wọ́n bà protest yẹn jẹ́ wọ́n gbé kú ọ̀tá làáfíà wọ́n sọ di ti wàhálà tó ṣe pé àwọn kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ìyàwó jẹ wọ́n nǹkan kan ò ṣe wọ́n àwọn ni wọ́n wà fún àwọn kan lórí àyìn ẹ̀yà ẹ̀ lọ ẹgbà ẹ̀wọ̀ àárín wọn lọ ẹ̀bẹ̀rẹ̀ sí ní yìnbọn nàìjíríà ò dàbí ìlú mi o kọ́lọ́mọ́ mọ́mọ́ ẹ̀ so ó máa di pé Eh, ẹlòmíì eh, eh, prison ló ti bára rẹ̀ torí wọn ò rí bí ẹni tí ń dà lóru ẹlẹ́ẹ̀kejì ẹbẹ́ ah, tí wọ́n ti wà ní prison ṣèbí yìí tún da díẹ̀ ẹlòmíì ọ̀run yóò ti bára rẹ̀ o ẹlòmíì yóò dà láàbò ara ẹni títí ń lọ́sẹ̀ méjì ẹ̀tẹ̀lẹ̀ kò ní ní kankan mọ́ àbí kíkan lọ ń bẹ̀ kí wọ́n kọ́ wá sẹ́gùn kan èyí tó sẹ́gùn gan náà gan kò tún ní gbádùn nígbà táwọn ti fọ́ ń bọ̀ lẹ́sẹ̀ àmọ́ yín tí a ga sí ẹni tó ní ẹni tó ní asthma tó fà símú tó kú tàbí tó ní àtàtàkì tó kú ẹrù ẹrù dáadáa o ẹrù dáadáa àwọn èso olóṣèlú kankan o mi sì gbowó lọ́wọ́ ẹnìkan kan mo kàn yín rí i pé ká má àtàkì olórí ìlú ká má àtàkì Tinubu tẹ bá ṣe protest ní ìsìn Tinubu lẹ́ ń bá jà tó lóun ló lórí ìnísìn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn máa lọ ọjà wọ́n máa lọ bẹ̀rẹ̀ sí sun ọjà ọlọ́jà wọ́n bẹ̀rẹ̀ sí máa dáná sun mọ́tò mọ́tò àwọn tó ti níjà sínú ara wọn tẹ́lẹ̀ wọ́n máa lọ lo opportunity avenue yẹn láti fi ba nǹkan jẹ́ gbogbo àwọn tó ti lé síra wọn tí wọn ò rí opportunity àti jà abẹ́ protest yìí ni wọ́n gbégbá o ẹ̀mí ni mò ń jà fún o we are all woman being nísì ọmọ mi ò ní sí mbẹ èmi jáde èmi èmi ò ní jáde èmi sí mo awé lára ni mo lọ sí protest ni so àmọ́ nítorí àwa ara wa àwa náà ni ìyá ara wa àwa náà làpọ́nlé ara wa àwa náà lásìkí tá a fi jọ ń ṣègbésí ayé tó dáa nítorí tí mo wà London mo pàdé àwọn ọmọ Nàìjíríà ń bẹ inú wọn dùn pé àwọn ọ̀rọ̀ mọ̀ yá àwọn mo yá kan náà gbogbo wa o ìjọ tuntun Ọlọ́run àtọ́ nímọ̀ sọ́la ẹ dákun ẹ fi protest yẹn lẹ̀ ẹ já képe Ọlọ́run alájọ ni wá ni ẹ wo àtọ́dún tán ti gbòmìnira dì sí ayé àwọn Murtala nǹkan kẹsàgàrí àwọn baba wa láti ibùdó akandé Ọlọ́run ti bá kí àbáyẹn àbáyẹn dá ebi Ìkòròdú náà lèmi náà gbé ayé àwọn Lateef Dákàndé gbogbo Nàìjíríà yìí ń dáńgbà náà jọtúrọ lọ́hùn gbogbo ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin bàbá wa ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa tí ẹ ti mí láti ṣe protest yẹn ẹ má ṣe mọ́ ẹ jọtúrọ lọ́hùn ẹ má ṣe mọ́ ẹ má ṣe mọ́ ẹ má fẹ̀hónú hàn lórí lórí social media báyìí ẹ má ẹ má fọ ẹ má fẹ̀hónú hàn gẹ́gẹ́ bí ọpọlọ ọmọ kékeré tèmi àti ìdáàbòbẹ̀mí ni mò ń wò torí pé àwọn tá a jọ ń gbé yìí wọn ò ní èrò wọn ò ní èrò tó bá wọn o òkè nísìnyí àwọn èèyàn da kìíní yẹn wọn ò tọ́nu ẹ̀mọ́ yín lọ́wọ́ wọn ò ní sọ di protest àláfíà mọ́ wọn ò ní sọ di àláfíà mọ́ ẹ wo protest tí tí Sunday Igboho ṣe tí wọ́n ń káàkiri ní òní ìhun tó fi ń sọ pé ọ̀rọ̀ Yorùbá nìṣẹ́ wọn ẹ wo bó ṣe wà peaceful tó wọ́n dẹ̀ tún yí mọ́ ẹni ìhun lọ́wọ́ ẹ wo bó ṣe wà bí ẹnì kankan ò nẹ́ra wọn gbogbo òru tí wọ́n lọ pátá kò sẹ́ni tó gbọ́ra wọn létí ń bẹ̀ kò sẹ́ni tó yìnbọn pa nìkan ń bẹ̀ kò sẹ́ni tó fẹ́ nìkan ládàá ń bẹ̀ gbogbo ẹ̀ ó lọ níwọ̀n bá dáadáa bó ṣe yẹ kó lọ wàláì mi ò rò pé irú irú crowd yẹn mi ò rò pé ó lè wà láyé kó má sí wàhálà mẹ́ ní ti ní ti ti Sunday Igboho tó ṣe ń jẹ́ òní ẹ wo ọ̀pọ̀ dáàtì náà ẹ wo tó ń sọ́dà mọ́ wọn lọ́wọ́ ẹ̀wọ̀n tán sọ́dà mọ́ wọn lọ́wọ́ nítawọn ènìyàn ń jà fún ọláì wọn ráì tètè rí pé ẹn bá ti jáde síta tó kú nàìjíríà yóò mọ̀ pé yà ń jẹ wá ń bí kò sẹ́ni kankan láì báyìí ní nàìjíríà yìí sì tí ó lè wò pé òun jí làárọ̀ yìí ilẹ̀ ó ṣú báwọn tẹ́mi rẹ̀ balẹ̀ pẹ̀lú gbogbo nǹkan ẹlòmíì òní náà ni ó dòun gbèsè òní náà ni ó dòun gbèsè tí ò ní lówó mọ́ láyé ẹlòmíì òun náà lẹ́wà títẹ̀ ní rímọ́ láyé so ṣé kí ni ṣé bí èsì máa lọ ní ni ní táwọn èèyàn yìí ń jà fún nù ẹ̀yin ẹ̀yin èèyàn wa nù lù ẹ̀yin ni ọ̀rọ̀ yín ni mò ń sọ yìí ọ̀rọ̀ yín ni ń gbà sọ yìí ẹ wo àwọn ọmọ àwọn ọmọ wa tí wọ́n kàwé wọn ò ríṣẹ́ wọn ò ríṣẹ́ ẹ̀yin ìjọba yìí abẹ̀yìn nítorí Ọlọ́run ẹ má jẹ́ káwọn èèyàn padà kọjú sí yín tó àdìpé gbogbo dẹ́yìn náà kójọ wọ́n bá yín bàjẹ́ kò sí bó ṣe lè kó rí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń kó lọ lè òkèèrè ló ń dá iléeṣẹ́ síbẹ̀ but àwọn yẹn láti rí yín o wọ́n dẹ̀ rí tẹ́ ń ṣe nílùú òkèèrè tẹ́ ń lọ́hùn náà bò wọ́n bá tẹ́ nílẹ̀ yín náà wọ́n bàjẹ́ fún yín ọmọ yín tán bá rí gbá mú wọ́n pa torí pé gbà tí wàhálà bá ṣẹlẹ̀ gbogbo tẹ́ ní tẹ́yìn náà gbójúlé nínú ilẹ̀ yìí wọ́n bá yín bàjẹ́ so kí wàá kí wàá láǹfààní nínú nǹkan tẹ á ní tí ó padà tó tẹ padà ń wò lọ́wọ́ lọ́wọ́ ẹ ẹ sáà lè fẹ̀mí ẹ ẹ lè fi ẹ̀mí jẹ́ ń lò yìí lo gbogbo ayé gbó ẹ padà kú náà ní at last sójú òtí ẹ̀yìn náà ni pé àwọn ọmọ ìlú yìí ń lọ lúmi lọ ṣẹrú ojú òtí yìí tá a sì ní gbogbo nǹkan ara ní àwọn èèyàn ẹ ẹlòmíì ti ta ilé ta gbogbo nǹkan torí kó lè rí físà gbà ó ta àtakò tó ní fisa ń gbà ẹlòmíì sì ta gbẹ tó yẹ náà ọlọ́run ṣe ọlọ́run bá ṣe ó rí ibi dọ́hùn ìhòòhùn yẹn kódà kéèyàn mọ́ tí ì ríṣẹ́ yóò máa wọn jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ ìfọ̀kànbalẹ̀ wà yóò kọ́ mọ̀ pé ìlú tó ń wà yìí ẹnì kan kò lè yẹn oúnjẹ ọmọ British ò lè yẹn oúnjẹ nínú ìlú èbò wọn ò bí dáa kò sọ́gà ń bẹ̀ kò sọ́mọ onílùú kò lè yẹn oúnjẹ tó bá ní right rẹ tó tó dúró lórí wọn òbí lakó yàn jẹ ìyẹn jẹ ti pọ̀ nàìjíríà yìí jù ìyẹn jẹ ti pọ̀ nàìjíríà yìí jù ìyẹn jẹ ti pọ̀ jù nàìjíríà yìí ẹ ìyẹn jẹ ti pọ̀ jù ìyẹn jẹ yẹn pọ̀ jù ẹni tó bá ti lówó nísìn ó ti ríra ẹ pé òun lọ lọ́hùn gbogbo wa nù àbí àbí àbí tó ti nípò tàbá ń lọ títì ní títì tá ń lọ títì nísìn tí wọ́n á lọ wọ́n dá wa kan dúró àwọn ọlọ́pàá ọmọ ṣẹ́ẹ̀kì wa wọ́n dá wa kan dúró tí wọ́n ti wá nígbà ẹ̀ ẹ̀ ẹ̀ ọmọ bẹ́rí fún wọn ẹni tó bẹ́rí fún wọn ìṣọlọ́pàá o ìmù olè tó máa jẹ́ lára àwọn òṣìṣẹ́ ìjọba kó kà jẹ́ pé olówó lásán wọ́n á dẹ̀ máa bẹ́rí fún wọn máa ní àwọn tí wọn ò lókọ so àwọn tí wọn ò ní nǹkan kan wọ́n máa ní wọn lára tẹ bá rí tí wọ́n ti ń ṣàṣì àwọn èèyàn tí wọ́n nìkan páàkì Hmm? tó mọ̀ ní wọn lára tó mọ̀ fún wọn tough time àwọn kan sì wá àwọn kan wá ní gíláàsì mọ́ rí àwọn máa lọ tiwọn ẹ̀ ní táwọn dúró báwo ni kálukú náà sì wá ní rò pé ah, jébì náà wà ní wúwo báyìí làwọn yẹn fi ń wúwo tipátipá oppression ti pọ̀ jù oppression ti pọ̀ jù ẹ mọ àwọn èèyàn ẹ fáwọn èèyàn ní problem so kálukú náà wọn ń wọ́n àbáyọ títí ẹ̀ náà pé tọ́ tó bá lè kórìí èmi náà mẹ́kì ẹ̀ ni o ọtí lè kó rí èmi náà mèkì ẹni o ní ń fa ìgbéyàn pa táwọn èèyàn ń gbéyàn pa yìí ẹni tí ò wá ṣẹ̀ òun ní ń jìyà torí ẹni tó jẹ́ ipò jẹ́jẹ́ jẹ́jẹ́ rẹ̀ lé tó sùn jẹ́jẹ́ tán lọ kalẹ̀kùn mọ́ lórí tán sì gbé àtọmọ àtìyàwó àtọkọ tán gbé wọn lọ́nu gbó tán ní àfikán mú iye kan wá kan tó di pé wọ́n fi wọ́n lẹ̀ síbí àwọn tí wọ́n á gbé yẹn ibi ń pa wọ́n náà ni náà fi ronú pé ìkàlà wọn fi jẹun tàwọn àwọn nǹkan yìí òun làwọn èèyàn wá ń jà fún ẹ wo iye tí ó tún kún owó epo ó ti ń lọ bí èrò àrèpo láàrin náà eight hundred and kìíní. eight hundred and eight kìíní òkè eight hundred eight hundred and seventy nine eight hundred and seventy nine ń lọ one thousand ń lọ ẹ wo iye tí epo wà ń gbà yàrá dùà ọlọ́run bá kẹ́ bàbá yàrá dùà yẹn ẹ wo iye tí epo wà kí ni ń gbé kíkó máa wọ́n ìjà ṣe rìfáínárì títí wà kí káwa náà ní tiwa ẹ mọ́ lọ fọkún mi kankan mọ́ ẹ sáfẹ́ káṣírí ó tú gbogbo nǹkan tẹ̀ ń jẹ yìí ẹ ń jẹun bí àbùsí tí ń dùn àwọn èèyàn wa rèé ah, lọ́hùn sódùgbà tó kún bá ṣẹlẹ̀ gbogbo nǹkan yín ó bàjẹ́ fa ẹ̀yin ìjọba yìí wọ́n bà nǹkan yín jẹ́ fa wọ́n pa àwọn ọmọ yín wọ́n pa yín dànù fa. ọ̀dà ọ̀dà àánú yín ń ṣe wá wàláì tàláì ṣàtúnkẹ́yìn lẹ́lẹ́ran lára. Eh, gbogbo ara tiwa eégún ni o wọ́n bà nǹkan yín jẹ́ torí pé ara ti ń ni àwọn èèyàn ara ni wá ara ni wá gan ara ni wá gidigidi gan owó sukùl náà tún wọ́n ẹ̀yin lẹ́sìn ti gbé ètò kalẹ̀ pé ẹni tó bá ti kàwé nísìn kò ní ríṣẹ́ báwo ni ẹni ẹni tó fẹ́ jẹ́ kí ọmọ òun jèrè kó fẹ́ kó ọmọ òun jẹ́ kó máa fún òun ní nǹkan tó ń jẹ lọ́jọ́ alẹ́ tí yóò ràn lọ sukùl ni ẹ̀yin lẹ́ ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ lófin ẹni tó bá ti ní sàtífíkẹ́tì báyìí tí ò rí sàtífíkẹ́tì fún yín báyìí ẹ ní fún níṣẹ́ kódà bó láti rí skul lọ àwọn tíṣà ti skul private àwọn ti kíní àwọn ti government èlò lẹ́ ń fún wọn tí wọ́n fi ra àwọn ọmọ kọ́ dáadáa èlò lẹ́ ń fún wọn ẹ̀yin ìjọba yìí ẹ ṣọ́ra yín tọ èyí tó jẹ́ gbogbo mbẹ tí mo torí ẹ̀ jáde ni pé ẹ dákun ẹ̀yin yẹn wá ẹ fi protest yẹn lẹ̀ ẹ sì já fi Bàbá Tinubu lára balẹ̀ ná at least wọ́n sì débẹ̀ náà ni táwọn ti lò bí ọdún mẹ́ta tó kọ́lọ́mọ́lá bá wa tún gbẹ̀ ṣe àwọn náà kọ́ ni wọ́n ṣe ọlọ́run ló lè ṣe ọlọ́run bá wa tún nàìjíríà wa ṣe.